ìnira ni ìjọba Tinubu kó bá wa lẹ́yìn ọdún kan aráàlú pariwo nínú ọ̀rọ̀ àkọ́sọ Bọ́lá Tinubu sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n búra fún wọlé tán gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè yìí ó kéde pé kò ní sí ìrànwọ́ tí ìjọba lè ṣe mọ́ lórí owó bẹtiró ìrànlọ́wọ́ orí epo bẹtiró subsidy ní èdè Gẹ̀ẹ́sì ni owó tí ìjọba máa ń san fún àwọn alágbàtà tó ń gbé epo wọ orílẹ̀-èdè Nàìjíríà láti òkè òkun láti jẹ́ kí àwọn ènìyàn kí ó máa ra epo ní àdínkù owó sí iye tí wọ́n fi ń gbé e wọlé òbítíbitì owó ni ìjọba máa ń ná láti fi ṣe ìrànlọ́wọ́ yìí ní ọdọọdún tí àwọn onímọ̀ kan sì ń pè pé kí ìjọba kí ó dá dúró bẹ́ẹ̀ náà ni àwọn mìíràn wòye pé kò yẹ kí ìjọba yọ ìrànwọ́ yìí nítorí òun ni àǹfààní tí ìjọba lè ṣe fún aráàlú jùlọ àti pé yóò mú ìpalára bá àwọn ènìyàn tí ìjọba bá yọ owó náà lẹ́yìn ọ̀rẹ́yìn Tinubu kéde pé kò ní sí ìrànwọ́ náà mọ́ lọ́jọ́ tí wọ́n búra fún wọlé èyí ló mú kí owó bẹntiró lọ sókè lórílẹ̀‐èdè nàìjíríà ní báyìí iye tí wọ́n ń ta jálá epo kan ń lọ bí ọgọ́rùn-ún mẹ́fà náírà sí ẹgbẹ̀rún kan o. ju gbogbo rẹ̀ lọ ọdún kan sẹ́yìn tí ìjọba Tinubu képede pé kò ní sí ìrànlọ́wọ́ lórí epo bẹntiró mọ́ ipa wo ni èyí kó lórílẹ̀‐èdè nàìjíríà ipa tó kó lórílẹ̀‐èdè nàìjíríà náà ni wípé ọrọ̀ ajé gbogbo ti lọ sókè iye tí wọ́n ń ta nǹkan lórílẹ̀‐èdè nàìjíríà ti yàtọ̀ sí ohun tí wọ́n ń ta ní báyìí tí gbogbo ọ̀pọ̀ àwọn ènìyàn ọmọ orílẹ̀‐èdè yìí sì ń pariwo pé ìnira yìí ti pọ̀ jù ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n ń pariwo ìjọba kọ etí ikún pé àwọn ń gbìyànjú láti dóòlà ẹ̀mí orílẹ̀-èdè nàìjíríà fún ọjọ́ iwájú ni o rotimi orílọ̀ àlọ́ tí ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard. ìwà ọ̀dájú ni bí àwọn asòfin ọ̀sùn ṣe ń gbèrò láti fi kún owó oṣù àwọn olóṣèlú ẹgbẹ́ kan tó ń pè ní ọ̀ṣun mastermind ti kóró ojú sí ìgbésẹ̀ tí àwọn asòfin ìpínlẹ̀ ọ̀ṣun ń gbé láìpẹ́ yìí lórí sísọ àbá àfikún owó oṣù àwọn olóṣèlú di òfin ẹgbẹ́ náà ṣàlàyé pé lásìkò yìí tí nǹkan nira fún àwọn òṣìṣẹ́ ìjọba tí owó oṣù wọn kò tó wọn ná láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo ni àwọn aṣòfin tún ń pè kíjọba fi kún owó oṣù àwọn olóṣèlú níbi ìpàdé oníròyìn eléyìí tí wọ́n ṣe ní alákòóso wọn ọ̀jọ̀gbọ́n Wàsíù Oyèdòkun Àlè ti sọ pé bí ìgbà téèyàn kò ní ìmọ̀lára ìnira ńlá tí àwọn aráàlú ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ni ìgbésẹ̀ àwọn asòfin ọ̀hún fẹ́ jẹ́ Oyèdòkun sọ síwájú pé ó yà wá lẹ́nu láti gbọ́ nínú ìròyìn pé àwọn asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ àbá àfikún owó oṣù àwọn olóṣèlú di òfin ìwà ọ̀dájú pátápátá àti àìní ìmọ̀lára ìlàkọjá àwọn aráàlú òun lélẹ́yìí Ọ̀pẹ́yẹmí Oyinwọlá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.